máa ṣe àfikọ́lọ̀ ń kọ́ wa máa ṣe gbogbo dáadáa tọ́lọ́run ti fún wa ṣe nínú ẹ̀ báyìí já lè ṣe bẹ́ẹ̀ dáa èyí tí ọba tẹ lọ́rùn tó bá ṣe kó wà nínú tá à ń ṣe bá gbà á kó fi eléyìí tí ó tiẹ̀ lọ́rùn pààrọ̀ ẹ̀ kó fi wá ṣe kò gẹ́ dáadáa iná ibi tá à ń lọ lónìí òun ẹjá má sì dé aláàkùbà wà ìdá alákùnlàdínà àmàlù kọlù àmànà wà ìdá kọlà bàdùn ìlà bàdùn kọlù أعوذ بالله من الشيطان الرجيم Israel àti bí ọkàn wọn bó ṣe lè sọ́lọ́mọ̀ ọba ọba tọ́lá rẹ̀ ga àlàyé ohun tó wá fọkàn líle ọlọ́ọ̀bá wa mú ní kọ̀ọ̀kan ọ̀kan nínú tó fa ọkàn líle fáwọn ọmọ Israel òun ni yíyí àwọn àmì ọlọ́mọba padà yíyí ọ̀rọ̀ ọlọ́run sí tọ́lọ́mọba ọ̀gbà lérò àti sọ̀rọ̀ lórí yẹn ọlọ́run tó wá bọ́ síbi nǹkan míì nǹkan mìíràn ni tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní tá ní àgàbàgebè àgàbàgebè tàbí sọ̀bẹ̀ ṣèlú eléyìí tí wọ́n pè ní nìfà eléyìí tí àwa yorùbá náà máa ń pè ní àwọn àwọn ọ̀nà lọ́wọ́ lágbájá olójú méjì tó ṣe pé tó bá ojú kan wá sọ́dọ̀ àwọn ojú mi ni ó tún gbà lọ bòmí ìwà yìí ń bẹ nínú wà tí máa fọkàn líle fẹ́ dà ọlọ́run fẹ́ jáàmà wípé tó ń sọ nípa àwọn Yahudi bóun ti sọ òun ló ti rí ọlọ́run wá ròyìn wọn fún wa ọlọ́run ní wàyí dá lákùnlá dínà قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا ọlọ́ni táwọn mọ̀náfìkì àwọn sọmẹ́sẹ̀ ilé inú wọn tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo kọlù àmàlà wọ́n làwọn náà gbàgbọ́ òdodo ṣe ẹ rí bí ìbílẹ̀ ti fún bẹ̀rẹ̀ lẹ́dẹ̀ àwọn ìdàgbà kọlu amẹ̀nà ṣe rí bí amẹ́kọ̀ tó pọ̀ mẹ́ ẹ̀kọ́ pọ̀ nù ara yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá fẹ́ mú. ọlọ́run ní pé ńgbà táwọn tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá pàdé alladhina amanu àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo nínú ìgbà tí mẹ́rin iṣẹ́ nìkan bẹ tó rí àwọn tó bá pàdé tí kí wò nínú tàbí ọkà nípa rẹ̀ nínú ìwé o ta ààrírí àwọn olùgbàgbọ́ òdodo lọ́lọ́run wá ń sọ wípé tí wọ́n bá pàdé àwọn mo ó máa túmọ̀ sí wípé nígbà tí wọ́n bá pàdé àwọn sàábì ànábì wa sallallahu alaihi tó sì jẹ́ kí àwọn sàábì wọ̀nyí olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹ̀rí nìyẹn sí wípé ìgbàgbọ́ tàwọn sàábí lọ́rọ̀ ìrùpálá yìí mìíràn ẹ̀rí nìyẹn nínú Al-Qur'an wípé ìmánì àwọn sàábí irú iru tí ti ọlọ́run jẹ́rìí sí wípé irú ìmánì tó ń fẹ́ lọ́dọ̀ mùsùlùmí nìyẹn torí ọlọ́run fún ara rẹ̀ pè wọ́n ní alladhina amanu àwọn tí wọ́n gbàgbọ́ من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى wa máa ń yíṣẹ́ àgékè rọ̀ṣúlà ẹni bá yapa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní wọn lójú min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn ìgbà gbogbo ọmọdé sí ti hàn sí wa yattabi' mu'minin ọ̀nà òdodo tá a bá ní ọ̀nà olùgbàgbọ́ òdodo tá a làwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ̀ ń gbà lérò àwọn sábẹ́ ànábì Muhammad sáàmọ̀ wípé a rí lórí ilẹ̀ lónìí ẹni tí ń sọ pé gbogbo sàábé lẹ́yìn àwọn bíi mẹ́fà péré kẹfẹ́ ní gbogbo wọn sáàmọ̀ kọ́ wà kìí ṣe pé a rí lórí ilẹ̀ lásán a rí odidi kọ́ńtírì torí rẹ̀ tẹ́gẹ́ àwọn tí ń ṣèjọba rẹ̀ bí wọ́n ti rí nù ní kìí ṣe pé a rí odidi kọ́ńtírì lásán a rí odidi jama nàìjíríà ìtọ́ kí wọ́n lọ bí three million ṣíà ní nàìjíríà wọ́n lọ bí three million tí ṣẹ́gìṣẹ́gì ń darí bẹ́ẹ̀ bá dákọ̀ àbúbákiri lọ́dọ̀ tàbájú àbúbákiri kí lásọ lọ́dọ̀ Allahu anhu kí làwọn sọ ó ní la'natullahi alayhi lẹ́nu wọn ni o tẹ́bá ní àbúbákiri tẹ́bá ní ọmọrùn tẹ́lọ́dọ̀ Allahu anhu ó ní wípé la'anahullah lánàtòlọ́hì àlejò ọ̀rọ̀ fáwọn sàbí ànábì wọ́n ní lẹ́yìn ìgbà ànábì ti kú tán wọ́n ti kú mà lánà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni ànábì fọmẹ ọfọmẹ àkọ́kọ́ ọfọmọ àkejì ọfọmọ àbúbákiri àbí ọfẹ ọfọmọ ẹwọmọ àbí ọfẹ síbẹ̀síbẹ̀ ẹni gbogbo wọn lọ́dọ̀ àwọn àwọn tó fi wá dórí àwọn tí wọ́n tún jẹ́ yàwó ànábì gan lọ́dọ̀ àwọn sí èèyàn bú ni á ìyẹn wọn máa jẹ́kọ̀ọ́ fún wa wípé ká máa rú wáàsí tá a máa gbọ́ tá a máa tẹ́tí sí ká tá a máa kà lórí íńtánẹ́ẹ̀tì ìyẹn wọn máa jẹ́kọ̀ọ́ fún wa wípé àsáwọn sàábé àti wọn nípò ní ẹ̀sìn Islam al-ilmu qala Allahu qala rasuluhu ìjà ń pè ní máa onígbé ọlọ́wọ́ bá wí anábì sallallahu alaihi wa sallam wí àwọn sàábé wí báyìí àwọn tí ọlọ́run sojú wọn sọ Al-Qur'ani kalẹ̀ tá a bá sọ̀rọ̀ pé kíní kan súnà àwọn là nábì practicalize ẹ̀ lójú wọn ìgbàgbọ́ àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam ọtẹ ọlọ́run ọba lọ́rùn àṣẹ́ntò náà bá fẹ́ bọ́ síbi alladina amanu sẹ́kì máa dé ọlọ́run fi pé wá sọ àwọn tí wọ́n ti gbàgbọ́ ń jọ náà tọ́lọ́run sọ ayà ìkàlẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ ẹni tó bá wá wá lẹ́yìn wọn tó bá fẹ́ di ara wọn yorùbá ń dọ́ ẹni tó bá wá lẹ́yìn wọn tó jẹ́ wípé òun òun ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ tiẹ̀ lẹ́yìn tí wọ́n ní láti lè bọ́ sínú àlàzínà àmànú àfi kírù ìgbàgbọ́ tiẹ̀ náà jẹ́rù ìgbàgbọ́ tọ́lọ́ ń sáksàn kó tẹ̀ lọ́rùn irú pàlàyé mi ti irú ìgbàgbọ́ àwọn sàábí tọ́lọ́fún ọba ọba tọ́lá rẹ̀ ga tó gbà kó lùgbàgbọ́ òdodo ní à ó dìgbà téèyàn náà bá tó nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ kó tó lè parọ́ ẹ̀ lólùgbàgbọ́ òdodo kí ni ìgbàgbọ́ tàwọn sàábé kí ni ìgbàgbọ́ ti wá ṣe bá àwọn sàábé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe bí wọ́n ti rí làwọn ti rí àwọn tó ṣe kí àwọn ní àbọ̀rù náà ṣe quluba ọkàn àwọn ọlọ́run sí lọ́kàn rere pọ̀ àwọn tí ègbú ọlọ́run ọba lẹ́nu wọ́n ègbú ọlọ́run lẹ́nu tí wọn bá máa ṣe ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kódà tí ọba bá fẹ́ ẹnu wọn mo wọ́n sì tán àti tẹ̀lé. إنما المؤمنون الذين آمنوا بالله إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا olùgbàgbọ́ òdodo làwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbà ránṣẹ́ rẹ̀ lọ fún mọ̀lẹ́bí lámúyàwùtà ààbò tí wọ́n yé wá sí iyèméjì sọ̀nà ìgbàgbọ́ wọn dúró omi mi ayé yìí mì wọ́n kọ́ wá gbàgbọ́ wọn bí wọ́n bá yà gba nǹkan míì lọ́wọ́ wọn ni wọ́n gbà kò ní gbàgbàgbọ́ omi mi ayé ò tí ì wa táwa tá ń bẹ láyé lónìí ní sacrifice lẹ̀sìn ọlọ́run ìtàkùnkùn sacrifice nítorí ipa àfẹ́ gbáyé ẹ̀sìn ọlọ́run wa ni torí ìgbà yẹn làwọn kan sọ fún wa wípé ah, àwọn ayé ni wọ́n ń bọ̀ nù àbíkọ́ gbẹ́ bọ̀ àbíkọ́ jàsájẹ́ o àbíkọ́ lọ wẹ̀ lódò àbíkọ́ lọ wẹ̀ mìkan o àbíkọ́ lọ bí igi kọ́ lọ gbàgbára o. wọn mẹlòmíì lọ bí gí araba kí wọn ní omulẹ wọn bá ń yan bàbá yìí gí araba ni ó ti wọn dùn kí náà wọn wá fi ń pa wọn. ọlọ́wọ́n bá ní àwọn olùdájọ́ òdodo ìgbà táwọn sọ̀bẹ́ ṣe lu àwọn inú àwọn ní bá pàdé wọn kọ́ọ̀lù làwọn àwọn pẹ̀lú wọ́n láwọn náà gbàjọ́ pẹ̀lú ìrànṣẹ́ ọlọ́run adébà Muhammad sallallahu alaihi wasallam ní tí wọ́n sọ fáwọn sàbínú àjọ òdodo làwọn náà ọlọ́ni wa yí dá kọ̀lá bá àbòhún ilá bá àti ọkọ̀ọ́lù ọjà tó kájọ àwọn ti wọra àwọn ti wọra ọlọ́wọ́ bá ní wípé ìgbà tí wọ́n bá wà ní dàkọ́ ń kọ́ kọ́là bá a dùn mí làbà wẹ̀ ìgbà tápá kan wọn tí wọ́n bá wà ní bòńkẹ́lẹ́ pẹ̀lú apá kejì torí kọ́là olówó ni pé kó nǹkan mìíràn ìgbà tí wọ́n bá jọjọ dá tí ò sẹ́lómi lọ́dọ̀ wọn. wọ́n wà á gbé ọmọ wọ́n jáde wọ́n mọ̀ sọ fún àwọn yí pé a tún hajj tó náà mú bí máa fata àlọ́ aláìkùn. àṣẹ gbogbo méjì kọ̀ọ̀kọ̀ kì í sábà jẹ́ lórí gbogbo méjì kọ̀kọ̀ kì í sábà jẹ́ lórí tó bá jẹ́ pé bá àbùsùn bá mọ́ra wa tá a kóra wa jọ àwa kan tó lọ́ mọ̀ dá jókòó síbi kan. tẹ́kí ń tá a bá wá sọ ń bẹ̀ ó ní ń tá a ṣe kìí ṣe gbogbo tí gbogbo ayé mọ̀ pẹ̀lú wa. mùsùlùmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ wà á mọ̀rọ̀ hàn ṣòro ọ̀bá yìí nà hàn. alámàrí táwọn mùsùlùmí wọ́n jọjọ kóra wọn jọ ni wọ́n jọjọ sọ láàrin ara wọn kìí ṣe wípé àwọn èèyàn kan nígbà tí ọba sí mùsùlùmí yòókù ń bẹ mọ́ọ́mọ́ ní kọ́lọ̀ bóyá aidas la pè wọn bóyá ọkọ mi la pè wọn bóyá ọkọ mi la wọn tó bá ṣe wípé ìdásọ̀rọ̀ lẹ́yìn òní jẹ́ ìdásọ̀rọ̀ lórí ń tọ́ takuntọ́ lọ́wọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. tó bá jẹ́ lè maslahati muslimin ṣùgbọ́n tó ti jẹ́ pé ọ̀tọ́ ní kọ́lọ̀ tá wá ní kọ́lọ̀ tá ní kọ̀rọ̀ àbúrú ni àwọn àyíká ń bẹ yìí kí èèyàn bá fẹ́ wọ ọbẹ̀ kó lè mójú wọlé kí lè wọlé ẹ̀yìn ni ó mú wọlé wọ́n ń ṣe torí pé tí wọ́n ṣe bẹ̀ kì í bọ́ síta kí ló dé fàyídà kọlá márùn-ún ìlà márùn-ún ìgbàtà pàkì wọn bá dá wà pẹ̀lú apá kejì àwọn àmì kan ayanjú ọ̀rọ̀ kan lẹ́nìkan ìwà ń sọ fẹ́ nìkan pé tá a bá dé skul gan tá a bá ṣe good morning tí wọ́n bá fi lérè pé sí Pasuma wa tàbí kìíní kan àti ètí sọ àsó ní mínì tàwa dé skul tàwa ṣe good morning tẹ́ wàá sọ pé ṣe Pasuma wá gan kó tó dé wàá sọ pé Pasuma ti lọ bó ṣe sọnù ṣé sọ̀rọ̀ yẹn ẹ̀yọ́ ní good mo ti rẹ́ nìkan tó gbọ́ language yìí pé bàbá ìgbọ́ language àwọn méjèèjì wọ́n ìsìnkú tí wọ́n jọ ń sọ yìí wọ́n wá ọ̀rọ̀ wọn ó sì yá àwọn méjèèjì kò yé èmi títí dìsì nítọ́kàn yé mi ń bẹ̀ ó ní bí ẹni ẹ padà sọ wípé ọmọ ìdá ìwé kò pé lápáàtì ìdí nìyẹn táwọn ẹgbẹ́ báyìí òfin lè bá àwọn báyìí sí láéláé gbogbo àwọn táàmù tó ń lò yẹn tó rẹ tẹ́mi mọ̀ nù pé ó sì ẹni pé pápápá ló yẹ wọ́n ti láwọn ibi tí wọ́n ti ń lò ó sùkúù tí wọ́n ń sọ ọ yàtọ̀. good morning tí wọ́n ń sọ onímìnì pàṣúwà tí wọ́n ń sọ kìí sakọrin ẹ̀rí pé nǹkan dé ìyẹn náà sì sọ wípé òun ti lẹ́nìkan tó gbọ́ láńgbèjì yìí pé inú òun dùn pé láńgbèjì yìí bàbá ẹ̀ pé láńgbèjì ọ̀yá wa ẹ̀ kú o láńgbèjì yẹn wọ́n ẹgbẹ́ ń lò tí ẹ bá sọ pé ta bá ṣe good morning ó ní mínì ẹ̀yọ́ kan máa wòran ní wa yí dáhọ́lá báàdù ilà báàdù gbogbo àwọn onímìtì bòńkẹ́lẹ́ táwa mùsùlùmí ó sọ̀rọ̀ tán mọ́sálásí táwọn tó lọ sí mìtì kan bò kì í sábà jẹ́ nǹkan tó dáa àwọn tí wọ́n wá dálẹ̀ àtàwọn tí wọ́n ń ṣe wọ́n lẹ́ni fi dọ̀ ọ́ ẹ má rò pé wọn ọ̀rẹ́ ní fi jọ o wọn ọ̀rẹ́ ní fi jọ àwọn ọ̀rẹ́ ní fi jọ ọ̀rẹ́ ní fi jọ. ọlọ́run ọba nígbà tó ní wáyé dáàlà kó làdí iná ámánú alẹ́ ni wọ́n bá fẹ́ bọ́ bẹ̀ kó nírú ìgbàgbọ́ wọn bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ àwọn wo ló dá nífàákù lẹ́nu Islam ta ló dálẹ̀ àwọn Yahudi ni Yahudi ni wípé Ànábì Madina tán sallallahu alayhi wa sallam ẹni dé gbogbo ara Mẹdínà tí wọn ti ń kó gbogbo wọn bá bọ́ sẹ́yìn ànábì Muhammad ah irú àdánwò wọlé lè wọn á rí wípé bí ṣe ń lọ èèyàn ní rẹlifáǹtì lọ nínú òlu yìí ojú àbùkù lèyàn gbàrà téèyàn bá lòun wọn yìí gba wá gba وقال طائفة من أهل الكتاب آمنوا آمنوا طائفة من أهل الكتاب آمنوا بما آمنوا بالذي آمنوا بالذي أنزل ẹ máa gbọ́rọ̀ wọn wọ́n rí wípé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ dáàṣe ní ìṣe wípé tó bá ti dọ̀sán ẹdí gbogbo wọn darapọ̀ mọ́ Muhammadu a bá fún padà wa lóru tí rí tí ń ṣe mọ́ nígbà tá a bá ń gbà wọn dọ́lọ́sàn tá a gbà wọn bóyá wọn náà padà ń jọkàn tí bá wá padà tán àwa ẹsẹ̀ gbé túrú kọ́ rí ìlú bí àwọn náà wọ́n wà lọ máa báwọn ará Madina pípò làwọn èèyàn kan ó sì wá láti lù wọn tí wọ́n wà gbà lù mẹ́yìn lọ́wọ́ ẹgọ ni wọ́n sì wá àwọn tí ò ní kankan àwọn ní wọ́n control àwọn ní wọ́n ṣe kíní kan oríṣiríṣi ète ìgbà wọn ṣèyẹ ṣèyẹ tí ò lọ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá wọ́n tó fi ẹ̀yẹ kún àwọn ọ̀tá wa bá nígbà Muhammad Ghazwatul Ahzab kèfèrí àwọn ará Mẹ́kà àwọn Yahudi ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Mẹdínà ní ẹjọ́jọ́ pawọ́pọ̀ ọ̀sẹ̀ wọn bẹ́ẹ̀ àwọn Yahudi bẹ́ẹ̀ àtàwọn tó wọ Yahudi ti bà nínú àwọn mùsùlùmí náà ti di mùnàfíkì ìjọba ìpè ní àzáàbù nìyẹn àwọn ìgbìmọ̀ àwọn àjọ tó yẹ kí wọ́n parapọ̀ ní kí hizbu kan ló bá náà àwọn mùsùlùmí dà ìyẹn ló fi jọ jẹ́ pé ogun yẹn ò ṣeé jà wọn náà wọn náà ń pè kò ṣeé jà ní tí òjò ṣe é jà ní wípé wọ́n ti pọ̀ jù ọ̀tá tó wá ń bẹ ńlé ọ̀tá ń bẹ lóko ni ìlójọ́ jẹ́ kí wọ́n gbẹ́ kòtò yípo mọ̀dínà àwọn tí wọ́n ń ṣe kó bọ̀ bí ẹ ṣe pọ̀ tó bí ẹ bá yabo mọ̀dínà wọ́n mọ̀ mú mùsùlùmí kọ̀ọ̀kan báyìí wọ́n wá lè wọlé wọ́n rà àyè kọjá àwọn àtàwọn mùsùlùmí wọ́n wọra wọn lọ́kàn torí àti pọ̀jù ipá àwọn ò lè káwọn wọ́n máa ń wọra wọn lọ́kàn ọlọ́wọ́ á gbé wàhálà dé atẹ́gùn ni ìjì arsalna alayhim rihan wa junudan lam tarawha. wa anzalna alayhim junudan lam tarawha. àwọn ti wọ bàbá lára ọlọ́ọ̀ni arán atẹ́gùn sí wọn àtàwọn ọmọ ogun tẹ́yìn ò rí ọlọ́run bá fi dá wọn padà. nítorí àmọ́ yànnàná tá yànnàná yẹn ni wípé kò sí aburú kan nínú Islam tó burú tó aburú àwọn olóòkọ mùsùlùmí àwọn mùsùlùmí olóòkọ àwọn náà ni wọ́n tún lọ bá ṣe mítìn nípa Islam lórí pé bóò ni Islam ò ṣe ní gbèrú láàyè ibi tí wọ́n bá wà àwọn tó ṣe wípé wọ́n á fi ó Islam rí nǹkan tí wọ́n ń wá wọ́n kọ̀ ìsìláàmù wọn lò tí tí wọ́n wá òfin tẹ̀ wọ́n lọ́wọ́ tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán ìsìláàmù náà wò tó gbogbo tì wọ́n ní wọ́n wò pé wáì wáì gbogbo nǹkan ló gbọdọ̀ létò ìsìláàmù gan mẹ́tò wa wáì tẹ́ wà lẹ́nu iṣẹ́ tẹ́ lọ́mọ kírun kírun yẹn tó bá dé nínà ó ṣé wọ́n fẹ́ sọ pé mi ṣe mùsùlùmí mùsùlùmí lèmi náà bọ́ọ̀ bá ìsìlẹ̀ sọ pé ah, irú mùsùlùmí ti yàn ọ̀dà ọ̀lọ́ọ̀ ọlọ́nu ó ti yó ẹwà dánwò níjọ́ míì kí ẹni tí èsè mùsùlùmí wà láwọn àpò mi mùsùlùmí máa gbádùn ju kí mùsùlùmí wà mẹ́lọ torí ọmọ bẹ̀rù pé tí wọ́n bá ní kíní kan wọ́n mà ní nepotism wọ́n mà ní wọ́n mà ní religious kíní kan yá bọ̀ ọ̀gbẹ́ ẹ̀yin mùsùlùmí kí lẹ fẹ́ gan kí lẹ ẹ̀yin mùsùlùmí fẹ́ wàláhì ẹnìkan tí ń bẹ VC University islam rẹ̀ ò sí rárá ó ti lọ ó tún padà wá ọjọ́ kan àwa láǹfààní àti lọ sínú lọ́dọ̀ rẹ̀ àwa ń sọ̀rọ̀ àwa nínú àwẹ̀ báyìí náà èmi mọ́ wa fún ìgbà tá a tán tá a tán tá wà wọlé tá ń jẹun ó ní ìgbà i want to be like you kí ẹ ṣe yorùbá o ọmọ yorùbá ò lè sọ láìláì ó ní àmì i want to be like you mo i too want to be like you ó ah that is irony of life <laughs> you want to be like me i want to be like you ètí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé wá sí ti fẹ́ yà wá wọn ọlọ́run kọ́ sàánú wa àwọn arú àwọn míì tí wọ́n bá rí bẹ̀ mùsùlùmí máa ń gbádùn ọmọ ìgbàdùn tí ò sí islam lọ títí lára wọn tàbí tí wọ́n ní ra wọn ní rí ẹni tó mọ̀ islam tí wọ́n sì tán pé ẹ ṣàlàyé islam fáwọn yóò sọ educate me i want you to enlighten me on this thing yóò sì sọ mi ẹ̀yà enlighten me now tẹ bá wá ṣàlàyé fún yóò ní pé ṣé bó ṣe rí nìyẹn no problem ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tí wọ́n sọ fún ọ wípé kí ló fẹ́ sọ fún wa kí ló àti ìgbọ́n wá sí kí ló àgbọ́n kí lẹ́yìn ọmọ ìfẹ́ mọ́ gbé wá ìyọ́n mọ́ sọmáàní ẹ̀wọ́n jẹ́ ìdá ìsìlámù gbogbo àwọn tó sì ṣáájú tiwọn náà àwọn ti gba phd wọ́n ti gba profession wọ́n gbà páwọn ti jù wọ́n lọ ìjọ wọn gbà fẹ́ni ẹ̀kẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ táwọn nifad aburú ti ń kó bá Islam ó tóbi tẹ́wárí àní mọ aburú ìláfìmọ́ pàtàkì bó o lọ́rọ̀ mọ̀nàfíkì ti lè tó tọ́lọ̀ fi ń sọ pé ìdàlẹ̀ mọ̀nàfíkì náà fi dárọ̀ kí asfali nínà náà. ọlọ́ni àwọn mọ̀nàfíkì fi dárọ̀kì fi dárọ̀kì al asfali nínà náà ìsàlẹ̀ ìsàlẹ̀ ìpele ìsàlẹ̀ iná wọ́ọ́wà nítorí bá tẹ́lẹ̀ téèyàn bá bẹ̀ sí eléyìí tó bá jẹ́ akọ́sùn àbí téèyàn bá gé tóbi ìbòlẹ̀ ẹ̀ má bí sí òkè àbí ìsàlẹ̀ ìsàlẹ̀ nítorí kó lè bá ìtẹ̀jú náà kí ọwọ́ ló le tó àwọn ni ọ wà ń sàlẹ̀ torí àbúrò mọ̀nàfìkì fún ẹ̀sìn ọlọ́run kò sábúrú tó tó àbúrò mọ̀nàfìkì fún ẹ̀sìn ọlọ́run kò sí àbúrú tó tó ọlọ́run láti bẹ̀rẹ̀ yọ sàánú wa lọ́lọ́wọ́ mi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa ìyẹn lọ fà á kó fi jọ jẹ́ pé sẹ́yìn kó dídí súra mẹ́lú alukura àti sọ́rọ́ tó dìde súra àwọn ọ̀nà mi níbẹ̀rẹ̀ súra tá à ń ké yìí àyà mélòó lọ́lọ́ mi sọ̀rọ̀ àwọn olùgbàjọ́ òdodo márùn mélòó ló sọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ méjì iná ládé iná káfàró sàwáhùn àlẹ́ yìí àánú àrùn tàwọn àmúlámútó ìrìnnà láàyò ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب ومن الناس آية méjì ṣùgbọ́n àmì náà nẹ́ẹ̀sì ìgbà tó sọ̀rọ̀ mọ̀nàmìkì àyà mélòó mẹ́tàlá mẹ́tàlá bẹ́ẹ̀ náà ní tẹ́ bá dé sọ́lọ́tù nóòr ẹ bọ̀rọ̀ mọ̀nàmìkì mẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá wá dé nínú Al-Qur'an ọlọ́run bó mọ̀ wá wá ń sọ̀rọ̀ ìdájá akàlìmọ̀ náà fi kúnà kọ́ọ̀lù na ṣahadu innaka la rasul wọ́n ti sọ fún ànábì kí afọlọ́n jẹ́rìí ṣiṣẹ́ ìránṣẹ́ ọlọ́run òdodo ní ọ̀ ẹlọ́ni fi wọ́n lẹ̀ wallahu ya'lamu innaka la rasul kí wọ́n má fi mí jẹ́rìí mọ́ mọ̀ kí mi mọ̀rọ̀ ń sọ mẹ́jọ wọ́n fi mí jẹ́rìí wallahu yashhadu ọlọ́ni lọ mọ̀náfíkí ń pa alìmọ̀náfíkún wálìmọ̀náfíkọ́ tó bá àdùnhún mi ń bá yà mọ̀rún بالمنكر وينهون ويقبضون أيديهم نسوا الله إن المنافقين والفاسقون ọlọ́run láwọn mọ̀nàmìkì ọkùnrin àtòbìnrin inú wa ẹ ma wá ní o àwọn èyí pàṣẹ dáadáa ṣe àbúrò ọmọ pa tíbi kan bá ń tò mọ̀nàmìkì ò ti débẹ̀ tí mọ̀nàmìkì bá débẹ̀ ẹ tún wá rí tètè ó ṣe dáadáa sí ọjù fún ọjù ibi tí mùnáfìkì ti máa bọ̀ irọ́ mẹ́mẹ́ o arba àwòmọ̀kúnnà fi ìhẹ̀ kí á na mùnáfìkọ́n kọ́ọ̀lìsàn anábìnrin nǹkan mẹ́rin kan bẹ̀ ẹni ọba sodo sí láà ògidì mùnáfìkì ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق ẹni tí wà kánú ẹ̀ bá ń bẹ lára rẹ̀ wà kánú mọ̀nàfíkì inú nífàkù ní bẹ lára rẹ̀ kí alákọ̀ọ́kọ́ ìdá àdáfà tó bá sọ̀rọ̀ ìrọ́lẹ̀ bá ń bẹ̀ tí èèyàn bá ti máa parọ́ kí ni iṣẹ́ irinṣẹ́ mùnáfíkì kí ni irinṣẹ́ wọn irọ́ ni ẹni tí bá máa ń parọ́ ìwà mùnáfíkì ti wà lára ẹ̀ táwọn ìyókù tó ń bọ̀ yìí bá kun ó di mùnáfíkì odidi kí ni ẹlẹ́ẹ̀kejì tó bá ṣàdéhùn yóò yapa o gbogbo ẹni tí ìbá ti ládé o ìwà mọ̀nàmìkì kan bẹ̀ lára ẹ̀ wọ́n yíra tó mi rẹ̀ tẹ́ ẹ bá gbé àmọ́nà yìí lọ́wọ́ yóò jàǹbá gbogbo olóṣèlú tí ẹ bá di olóṣèlú òrìjínà mọ̀nàmìkì ni ọjà òrìjínà ni o kì í ṣe ti ń ṣe òṣèlú fẹ́lẹ́fẹ́lẹ́ o òrìjínà olóṣèlú débi kí ẹ bá sọ pé ah, àti àwọn èèyàn ni àwọn ah, play politics yẹn that is politics ní tí wọ́n sọ pé ó ní pé politics tí a bá sọ pé ah wọ́n sì betray lábájá wọ́n máa betray yẹn ní politics náà tó bá betray o lè achieve tó ń bẹ̀. ẹ ẹ́ sì jọjọ ṣe meeting ẹ ẹ́ jọjọ ṣe lójú ẹ̀ àwọn delegate rẹ̀ ó kún ọ̀pá máa ó sì tó máa fún wa lówó ó ti máa gbowó lọ́wọ́ rẹ̀ wò tó ní dìbò fún ọ bẹ́ẹ̀ bá tó dìbò fún ọ àwọn kan tó ní kíní kọ́rọ́ ń báyìí yóò tó fi yí ìlànà bẹ́ẹ̀ bá jọ olóṣèlú gidi èyí ò jọ olóṣèlú kò ní parọ́ kò ní yapa àdéhùn àdéhùn wo ni ẹ ti ṣe fúnra ní náà tí mo ṣe ṣùgbọ́n torí pé jẹ́ rọ̀ ọmọdún yẹn lọ́fẹ́ di olóṣèlú tí wọ́n bá pàdé àwọn olùgbàdo òdodo ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ rẹ̀ ni wọ́n yìí náà kọ́ sọ̀rọ̀ fàjà tó bá ń bá àwọn èèyàn jà àjàgbìlà ní ọjà ala sallallahu alaihi wasallam ó ní tí mẹrẹ ẹni bá sodo sáré èèyàn ó ti dògidì mùnàbìkì torí pé ìwà burúkú mẹrẹ ẹni wọn gbọ́dọ̀ pín sára mùsùlùmí gidi kó máa parọ́ kó máa jàmbá kó máa ya yapàdé kó tún máa jàjà gbìlà ọlọ́ni táwọn mùnàbìkì náà àwọn Yahudi tí wọ́n bá dá wà pẹ̀lú ara wọn wọ́n máa sọ fúnra bima fataha Allahu alayhi ẹ mọ̀ ẹ mọ̀ ìtọ́lọ́mọ̀ ti fi hàn yìí ẹ mọ̀ mọ̀ sọ fún wa èyí náà wà kí n bẹ inú tíra ayé gbé ànábì kan bẹ táà retí ẹ má máa sọ yẹn fún wa ó tẹ ẹ báyìí lè ń sọ fún wa lè yù ha jókòó bí ẹ ń dà ọ ti fún wa ní wújà tí wọn lè gé sí iwájú Ọlọ́run torí wọ́n padà máa sọ níwájú ọlọ́run pé kódà àwọn gan mọ̀ wọ́n sọ fún wa báyìí báyìí báyìí òdodo tí ń bẹ lọ́dọ̀ yín ẹ máa fi pamọ́ o tẹ́ ẹ báyìí lè sọ fún ọ pé yín náà ti kà á nínú ìwé yín pé ànábì kan bọ̀ tí ó jẹ́ ànábì gbẹ̀yìn ilé omi tí dàbí dùn wà lọ́lọ́run ti gbé dìde torí bó ṣe wà nù tí làwọn nù kété ẹ bá lọ sọ bẹ́ẹ̀ wọ́n takùn yín lọ́dọ̀ ọlọ́run o ṣùgbọ́n ẹlẹ́ẹ̀mà ẹni ò rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀rí yẹn nínú ìwé yín bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá ṣe àbí ẹ̀kọ́ ṣe wọ́n ṣe. afàlà tààpẹ̀lú. wọ́n ṣe òsì làákàyè lọ́dọ̀ tí kẹ́yìn ní làákàyè. ẹsẹ̀ làákàyè ronú sí ẹ mọ́ fún àwọn ènìyàn yìí ní ìjà lórí ara yìí. àbòsí ojú àbòsí ti pẹ́ ìdí àbòsí làwọn èèyàn kan ti ń jẹ kí wàá lọ lọ́wọ́ bá fi dá lóhùn àwa láyà láàmú. ọlọ́run ọba tó láàrin ga yàrá láwọn ọmọ yóò ṣe rò ó ohun tí wọ́n ń sọ níbò ń yẹn ọlọ́run ọba mọ̀. wà máa yọ ọlẹ́ inú ohun tí wọ́n fi ń hàn sẹ́yìn mùsùlùmí ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba mọ̀ tí wọ́n fi ń hàn ọmọ tí wọ́n fi pamá yóò sì tún wọn láṣìírí sọ́nà padà wá tún wọn láṣìírí àbí ó bó ṣe tún wọn láṣìírí ọ̀rọ̀ ìgbà míì nù wọ́n yàtọ̀ àbá ń tún kéwòn lọ díẹ̀ díẹ̀ á padà débẹ̀ náà ṣùgbọ́n ọjọ́ ti lọ ẹja bí ó bá lónìí pẹ̀lú ògùn ọlọ́run ẹnu ọba tá a sọ yẹn ọlọ́run kọ́ fà lùbáraka sí i ọlọ́run kò fi wá sí kòǹgẹ́ dáadáa iná wà lápẹ́ lẹ́sẹ̀ nǹkan ni náà bàbá rẹ̀ tó níbi ok fa ọ̀yà. mi ń gbọ́ o. tó bá níwà kan lára nínú mẹ́rẹ̀ ìwà mọ̀nàfíkì kan ti wà lára ẹ̀ ṣùgbọ́n tí mẹ́rẹ̀ ẹ̀rin bá gbé sí la kò gẹ́gẹ́ ti dògidì mọ̀nàfíkì tó ti kí ẹ ṣe pé wà mùnáfíkì wà lára rẹ̀ mọ́ ó gẹ́gẹ́ mùnáfíkì original ògidì mùnáfíkì ọlọ́wọ́ lè ṣe àwọn mùnáfíkì náà síbẹ̀ rẹ̀ mi wà ní ìṣù náà. Hmm, kíkórìíra súnà ọlá kan ó sì lábọ̀ ṣé nítorí pé kò mọ̀ pé súnà ni àbí ó ti mọ̀ pé súnà nítorí kó jẹ́ súnà náà lómi kórè rẹ̀ ẹlòmíín bẹ tá à ń pè ní súnà fún ohun ọ̀gá pé súnà nítorí wípé àwọn aṣinilọ́nà kan ti sọ fún wípé ànábì òun yẹn wà èyàn kó bá sórí tv bá sórí rédíò tó ní jáàbù kí n sára islam àbí bẹ́ẹ̀ kọ́ nítorí káwọn ọmọ rẹ̀ nílò mo jẹ́ ìrùlé kéwù tábà wá rẹ́nìkan tọ́jọ́ mọ lẹ́yìn ẹ̀ wá kórìíra irú ìjáàbù yẹn ó ní ìdí kakọ lẹ́kọ̀ọ́ àwọn tó dorí rẹ̀ rú ìjẹ́bi dorí rẹ̀ kókó ń nǹkan gidi sí kórìíra ibi èèyàn tó máa ti ń sọ tó máa ti ń ṣe àbí ẹni ti sì lọ́nà mo láwọn tó yẹ kí wọn bá mọ àǹfààní àti dáadáa tí ń bẹ nínú tẹ̀sí yẹn wọ́n tẹ̀ mí sẹ́wọ́n bàtà síbẹ̀ tí wọ́n ti gbé fún wa ìmáàmù olùkà ti ń tó àmì kan tó ní àwọn ọmọ kan wá o eléyìí tí ti sọ ọlọ́mọdé ẹbí àmì táwọn yẹn ṣe ilẹ̀ àwọn sì láyé ní sàfà àwọn nàbà wa lọ sàfà so ẹni tí a bá rí pé ayé ìkórìíra lára rẹ̀ ó lè jẹ́ látara tí wọ́n pọ́ ìsìn mọ́ ìbẹ̀ lórí eléyẹn a ní láti ṣiṣẹ́ lórí ẹ̀ka tó lè gbé lájọ wa ṣùgbọ́n wá àwọn tó ṣe wípé wọ́n máa tẹ́gbẹ́ mọ́sí mo ti ṣàlàyé kẹlá rẹ̀ nígbà ọlọ́mọ bóyá ebú yẹn kì í fìyà jẹ́ kí báyà wí sí nǹkan tí yóò wọ́n ilé jẹjẹ pé àyàtà kàlánà ẹ gbàtọ́lọ̀ fẹ́ bú wọn sí bí wọ́n ṣe tahrif kí ló ní wọ́n ṣe kí ló ń ṣe abàtàtọ́ mọ̀ ẹ̀wùn náà ayọ́kẹ́ náà làkúrò. yà àlàmù àwọn kí wọ́n mọ̀ káwọn yí padà tó bá ṣe pé wọ́n mọ̀ wọn ò sì gbọ́ yé ọlọ́wọ̀n ní bú wọn yóò ṣàlàyé ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti mà tí wọ́n ti gbọ́ yé oní wa ń sábú àti ṣàlàyé lánàá kí táàbà bú yàn kan lórí nǹkan kan ìjà ọkọ̀ ṣàlàyé fún ìjà ọkọ̀ ṣàlàyé fún ọlọ́wọ̀n kan àlọ́ mo rò kọ́ ọ̀rọ̀ rárá ìwà aburú yẹn lè mọ́ ti ìbọ̀ lọ́wọ́ ẹ̀ torí pé kò tí ì ti ibi tí èèyàn ti ń kírun ti la tí èèyàn lè lálàáfíà o ṣùgbọ́n kéèyàn gangan kírun èèyàn mọ́ lálàáfíà ó dìgbà tí èèyàn àti irun lálàáfíà èèyàn àti ẹ̀ papọ̀ kó tó mọ tó yẹ kó gbà lọ́wọ́ yẹn lọ́wọ́ sálàyé mi ti yé ayébáyé èèyàn ti ń kírun lẹ́yìn lè mọ́ mu tó ní tí mọ́ àwọn tó ń kírun ti sùn lọ ti aláàmà kásámù torí pé irungun àwọn kan wà wọ́n mọ̀ tẹ fóònù wọ́n mọ̀ kálísì tí wọ́n á tí wọ́n rùkú wọn wà dìde bẹ́ẹ̀ náà mẹ́kọ̀ àwọn náà wà dìde wọ́n jọ rùkú sọlọ o. ẹnìkan kan ọlọ́run fi sáàyè yóò sì fún lẹ́sàn tó bá ṣe nítorí wàá mẹ́rin yẹn kí èèyàn jẹ́ kí irun ọ̀la pa láàrin èèyàn pẹ̀lú pé kéèyàn kọ́kọ́ mọ bó ti yẹ kéèyàn òkè kéèyàn òsì kì bẹ́ẹ̀ ìgbà yẹn ni ó tó gba àwọn tó yẹ kó gbà lọ́wọ́ yẹn lọ́wọ́ ọlọ́run bá sọ̀rọ̀ ìdádúró wa sùhánù kọ́lá ọ̀hánù